alhamdulilahi wakafa wasalaatu wasalaamu ala rasulihi mujtaba adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atọ́rọ ìkẹ́ àti gẹ̀ fún anabiwa muhammad níjókòó tòní lágbára ọlọ́run ba nínú àwọn ìdájọ́ ìtọ́jú ẹ̀ṣà fún obìnrin òun náà ni a tún máa ṣe àlàyé nípa rẹ̀ abala tí a máa ṣàlàyé níjókòó ó ní atazayun alijismi lilmara kóbìnrin ó ṣọ̀ṣọ́ sára. So irú àwọn ọ̀ṣọ́ wo ni ṣẹ̀ríà Islam lọ faramọ́ fóbìnrin àwọn ọ̀ṣọ́ wo ni ṣẹ̀ríà Islam ò faramọ́ fóbìnrin láti ṣe ìkíní nínú ṣẹ̀ríà Islam ìgbàláyè ń bẹ fún obìnrin láti ṣe ọ̀ṣọ́ ṣùgbọ́n ọ̀ṣọ́ tí ó bá ṣe wọ́n fẹ́ kó máa bẹ lábẹ́ jẹ́lbábà rẹ̀ ni kò sì gbọ́dọ̀ ṣe àfihàn rẹ̀ fẹ́nìkan àfi fún ọkọ rẹ̀ àtàwọn èèyàn yòókù tọ́lọ́wọ́n tó ṣe àlàyé wọn nínú Suratu Nur nínú Suratu allah subhanahu wa ta'ala ọ̀n sọ fanbẹ̀ wípé ya bani adama khudhu zinatakum inda kulli masjidin ọlọ́ni mo pẹ́yìn ọmọ anabi adama eléyìí nínú suratu al-A'raf ni ọlọ́ni mo pẹ́yìn ọmọ anabi adama khudhu zinatakum inda kulli masjidin gbogbo àti ẹ bá fẹ́ kírun fọlọ́run bá pátá ẹ máa ṣọ̀ṣọ́ asẹ́yìí ọ̀n bẹ fọkùnrin bẹ́ẹ̀ ló ń bẹ fún obìnrin ṣùgbọ́n àtàbàjẹ́ ọkùnrin ìgbàláyìí fa láti lo lọ́fíńdà kódà tá a bá fẹ́ lọ kírun fọlọ́mọba ṣùgbọ́n àwọn obìnrin ìgbàláyè eléyìí kò sí fún àwọn tí máa fẹ́ lọ jọ́sìn fún ọlọ́mọba mọ̀tá ìpele rẹ̀ ní tẹ́nìkan kan ò ní rí àfi àáfà rẹ̀ ọ̀làǹfààní láti ṣerú ọ̀ṣọ́ ètí ọba wù. ìgbàláyè ń bẹ fún obìnrin láti ṣe ọ̀ṣọ́ láti rí pé ọlọ́mọba subhanahu wa ta'ala jamilun yuhibbul jamal ọba tí ó rẹwà lọ́lọ́mọba ó sì yẹn pé kéèyàn ò ṣe tóní tóní tóní kéèyàn wà nímọ̀ tó tó kó tún ara ṣe ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run bá ó nífẹ̀ẹ́ sí i. lára àwọn ojú pànà èyí tóbi wa máa ń gbà tí fi máa ń ṣe ọ̀ṣọ́ ó lè táàrí nínú hadith Abu Huraira kọ́lọ́nkọ́ba ní yọnu sí i. òjíṣẹ́ ọlọ́run bá sọ ń bẹ̀ wípé khamsun minal fitra àwọn nǹkan márùn kan ọ̀nbẹ àwọn ìṣesí márùn kan ọ̀nbẹ nínú àdámá rere nínú ìṣesí àwọn ànábì ọlọ́run tó ti ṣíwájú ńlọ́wà àwọn nǹkan márùn ọ̀hún àlè istihdad ìkíní ń bẹ òní kéèyàn fa irun tí ń bẹ lábẹ́ wàlìkìtàn kéèyàn dábẹ́ fọkùnrin àbóbìnrin wàkọ́sù ṣáríbì bákan náà irun túbọ̀ mú kéèyàn oge mọ́lẹ̀ wọ̀nẹ́tòlì ibit irun tí ń jáde tí ń wù láti bi abíyá kéèyàn fatu wọ̀tẹ̀kìlímù àdọ́fìr àwọn ìkànnà wa kárípa Imam Bukhari àti Muslim inú wọn gba hadith yìí ní àgbà wá tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa wá gbéyàwó níkọ̀ọ̀kan èjèèjì yusannu lil mar'ati izalatu sha'ril ibtain ọ̀tọ̀ suna fóbìnrin ọba ìlànà mu fóbìnrin láti rí wípé òun tu irun abíyá òun láti lè bá a fi ṣe ọ̀ṣọ́ lára àwọn ọ̀ṣọ́ tó rẹwà ìlélẹ́yìí wà tí èdórí irun ètí máa ń wù nísàlẹ̀ ara èyí ó ṣe léyìí amalan bil hadith níbàámu sí hadith etí Abu Huraira tí ó gbà wá léèta ti fi etí gbé níyàwó òun ó wá dà á pọ̀ ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ iná fẹ́ kéèyàn máa gé èékánná àti kéèyàn fa àwọn arun ìta àti ṣàlàyé ààyè ibi títí ń wù jáde ó dà pọ̀ lẹ́ẹ̀kan ṣùgbọ́n bíyàn bá wá ṣe lẹ́ẹ̀kan láàrin ogójì èèyàn láti ṣe kò gbọ́dọ̀ tayọ ogójì ọjọ́ téèyàn ò fi rí wípé òun mú àwọn ìdọ̀tí yìí kúrò ní ara torí wípé ìdọ̀tí ńlọ́jẹ́ bákan náà ìgé èékánná lára ọ̀ṣọ́ tó dára òun ló wà wọ́n fẹ́ fún obìnrin náà bí wọ́n ṣe pa ọkùnrin láṣẹ láti máa gé èékánná rẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n pa obìnrin náà láṣẹ láti rí wípé ó ń gé èékánná rẹ̀ torí pé ìṣesí yìí nínú àwọn àdámá rere èyí tí a gbà wá látọ̀dọ̀ àwọn ànábì ọlọ́run aleyhi wasalam ńlọ́wà ìmọ̀ gé ìkànnà láti bíi pé èèyàn gé ìkànnà èèyàn ń ṣe àmójútó rẹ̀ àwọn ìdọ̀tí oríṣiríṣi èyí tó lè sá pamọ́ sábẹ́ ìkànnà lẹ́yìn tó ṣe pé èèyàn lè mọ̀mọ̀ kéèyàn ò fi jẹ kó wá fi lọ bí àrùn kan àbómi sí síni lágọ̀ọ́ ara so látàrí eléyìí wọ́n fẹ́ kéèyàn ò ṣe àmójútó ìkànnà bákan náà bí ìkànnà tó bá ti gùn púpọ̀ jù a máa yí ìṣesí ẹ̀dá a máa yí padà èyí rẹwà á bákan náà àìmáa ṣe àmójútó rẹ̀ ó lè fa kí omi àlùwàlá kọ́mọ́ láǹfààní láti ibi tí ó yẹ kó dé kí ẹ̀gán náà tún wá gùn sọ̀bọ̀lọ̀ sọ̀bọ̀lọ̀ ìṣesí yìí táwọn ẹranko abìjà ni wọn sì fẹ́ kí ìrẹ́tọ́ jẹ́yàn tọ́lọ́run tó pàtàkì wọn àfẹ́ kó o fi ìṣesí rẹ̀ jọ àwọn ẹranko abìjà bó tilẹ̀ pé àyínú àwọn tí wọ́n jẹ́ obìnrin tí wọ́n jẹ́ mùsùlùmí táyé pé èékánná rẹ̀ ní ọkọ̀ gùnà ẹlẹ́ẹ̀kejì tó wá ní wípé àwọn èèkánná àtọ́ọ́dá lọ́pọ̀lọpọ̀ obìnrin ènìyàn tún lẹ̀ mọ́wọ́ lásìkò tá a wà yìí yóò lẹ̀ mọ́wọ́ yóò tún lẹ̀ mẹ́sẹ̀ ó ń ṣe léyìí tẹ̀kìlíìdán lil kafirat ó ń fi léyìí kọ́ sí àwọn tí wọ́n jẹ́ kèfèrí àwọn tí wọ́n lẹ́sìn àwọn tí wọ́n mọ tí wọ́n ń ṣe wàjá àlàǹbí súnà ẹlòmíì sì ń ṣe látàrí wípé ìwọ̀n bá ní súnà ànábì ìwọ̀n bá ń lóye ma ìdí nù tó fi jẹ́ pé ó ń ṣe bẹ́ẹ̀ ló fi jẹ́ pé mùsùlùmí à ń láti gbìyànjú ká wá ìmọ̀ à ń láti gbìyànjú ntí ọba yíya nínú àlámọ̀rí ẹ̀sìn bóò ni ó ṣe di mímọ̀ fa à ń láti gbìyànjú lórí eléyìí. nínú àwọn ojúpọ̀nà èyí tóbìnrin ti máa ń gbà ṣe ọ̀ṣọ́ yutlab minal muslimati tawfiru shari ra'siya wọ́n fẹ́ kí obìnrin kó dá irun sí kó jẹ́ kírun rẹ̀ kó jẹ́ ọ̀pọ̀ dáadáa kódà nínú ṣẹ̀ríà Islam èèwọ̀ ni fún obìnrin láti fa irun orí rẹ̀ èèwọ̀ ni kóbìnrin ó fárí nínú ṣẹ̀ríà Islam àbútáyé pé làlórí kan àbómi ńlọ́ba fà ọlọ́mọdé kí á ní accident o ṣùgbọ́n yá níbi accident tí ó ní wọ́n bùkátà sí kí wọ́n ó ṣe sí abẹ́ kan fún un bẹ́ẹ̀ láti bí agbárí ìní àti fẹ́ ṣe nílò òṣèṣì kò sí tó burú láti fa irun orí rẹ̀ àbára rẹ̀ ò tiẹ̀ dá wọ́n wá wá iṣan tì lára rẹ̀ ṣùgbọ́n lórí ìní àti àárí iṣan ààyè ibi tí wọ́n ti wá mú iṣan tí wọ́n ti fa omi sí lára kò sí ní tó burú láti rọra fa abala abẹ́hùn ẹja gbọ́n tí àwọn onímọ̀ tí wọ́n sọ. bàbá asheikh muhammad ibn ibrahim ali sheikh tí a jẹ́ mufti ilẹ̀ saudi bàbá ní wàá máa ṣàròrò ó sì nìsa fàlàyà jùsù halko ẹ̀rí ń tọ́jà máa irun orí obìnrin kò lẹ́tọ̀ọ́ láti fa o ní ìbámu sí hadith etí imam nasayi tí wọ́n gbà wá nínú súnà ni wọn látọ̀dọ̀ ali kọ́lọ̀nkọ́ba ni yọnu sí i àáfà wa albazar àwọn náà gba hadithi wá ṣùgbọ́n àwọn gbà látọ̀dọ̀ uthman kọ́lọ̀nba ni yọnu sí i ojúṣe aláwọ̀ bá sallallahu alayhi wa sallam nínú hadithi náà náà rasulillah sallallahu alayhi wa sallam an tahliqa al-mar'atu anabi léèwọ̀ ni fóbìnrin kò gbọdọ̀ fa irun orí rẹ̀ yẹn ni pé fífa irun orí rẹ̀ kò sínú àwọn ojúpọ̀nà tí sẹ̀ríà tó gba obìnrin láàyè láti gbà fi ṣe ọ̀ṣọ́ wàá máa kọ́ sọ ṣáàrì ra àṣìyà sọmọkóbìnrin kó gé irun orí rẹ̀ kó gé mọ́lẹ̀ bóyá ó gé mọ́lẹ̀ pátápátá ni àbótí ọ̀rá gé mọ́lẹ̀ wọn níwọ̀nba so eléyìí náà òun náà lálàyé nǹkan tilẹ̀ hajatin gẹ́rì zina tó bá ṣe pé ọba ṣe bẹ́ẹ̀ nítorí bùbùkátà sí láti ṣe bẹ́ẹ̀ tí èsì pé ọkà kún wípé nínú àwọn ojúpọ̀nà tá a gbà ṣe ọ̀ṣọ́ oníkéyìn ò tún gé irun mọ́lẹ̀ bí alápèjúwe ọkà gara kò láǹfààní láti lọ́ọ́ máa ṣe irun rẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú pé yọ́ọ́ máa ná owó tí nǹkan sì rí bó ṣe rí lásìkò yìí kò sẹ́ni tí yọ́ọ́ máa náwó ń fún un sọ nírú ìṣesí báwọn kò sí ní tó burú láti ra gé irun rẹ̀ mọ́lẹ̀ níwọ̀nba àyè tiẹ̀ kọ́ a ò yọ àtó olùkẹ́fì ọ̀rọ̀n wọ̀yàṣó kan àléyà àyíbẹ̀ tí ẹ̀kọ́ tí ń rẹ̀ tó bá ti lè gùn ún pọ̀ ì máa ń ṣòro fún ó lè máa fa ìfọ́rí fún so nírò ṣe sí báwọn kì í ṣèwọ̀ ní fúnru obìnrin báwọn láti ra gé irun orí rẹ̀ ṣùgbọ́n lóde wọn ní tó bá bùkátà sí òní yóò fi ṣe eléyìí o gẹ́gẹ́ bá a ṣe rí ọ̀rọ̀ kà nípa pé àwọn ìyàwó ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn tí ànábì tó ti jáde láyé tán arínú ẹni tó ṣe wípé ọ̀rá máa ń gérun rẹ̀ mọ́lẹ̀ ni kì í fún láàyè láti jẹ ogun látàrí pé ẹni tí akúfẹ́ sẹ̀sọ́ sí òun lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ti jáde láyé èèwọ̀ sí ni mùsùlùmí kankan ò gbọ́dọ̀ fẹ́ ìyàwó ànábì lẹ́yìn ìgbà tí ó ti jáde láyé tán gẹ́gẹ́ bí a ṣì máa mẹ́nubà ìyẹn ní ọ̀wọ̀ wájú. amma in kana qasdul mar'ati min qasdi sha'riha huwa tashabbuh bil kafirat lẹ́pàá bá rí obìnrin tó gé irun rẹ̀ tó gé mọ́lẹ̀ tẹ́pọ̀ fi ń kọ̀sẹ̀ ó ń fi ìṣesí jọ àwọn tí a jẹ́ kèfèrí àwọn tí wọn ò lẹ́sìn ni ó ń fi ìṣesí jọ àwọn tí a jẹ́ pòkíyì ni àìbẹ́ẹ̀ tí ẹ̀ kọ́ ó ń wò pé báwọn ọkùnrin náà máa ń gẹrun wọn mọ́lẹ̀ kí ni tọ́fà táwọn náà òfin lè gẹrun tí a náà mọ́lẹ̀ irú eléyìn èèwọ̀ ni láti ṣe bẹ́ẹ̀ o látàrí wípé anábì kọ́ fún wa ó ní ká má ṣe àwọn kèfèrí bákan náà ó ní ibi dandan ọlọ́run ìgbéjìnà síkẹ àtàánú Ọlọ́run kó máa bá gbogbo obìnrin tí bá ń ṣe bí ọkùnrin àbí gbogbo ọkùnrin tí bá ń ṣe bí obìnrin. bàbá wa Muhammad Al-Amin Ash-Shinqiti nínú tírà tafsiru wọn Adiwaul Bayan bàbá ní innal urfa alladhi sara jariyan fi kathirin minal bilad biqat'il mar'ati sha'ra ra'siha ila qurbi usulihi sunnatun ifrinjiyatun mukhalifatun lima kana alayhi nisaul mu'minin. bàbá ní àṣà èyí tó ṣe pé ó lu gbogbo ayé káàkiri lásìkò tá a wà ń bẹ̀ yìí ní àṣà àwọn obìnrin kó máa gé irun wọn mọ́lẹ̀ ìṣesí yìí kò sínú ìṣesí ẹlẹ́sìn Islam o kódà kò sínú ìṣesí àwọn lárúbáwá kó tó di wípé Islam kó tó di pé yóò dé àṣàkáṣà ni àṣà àwọn kèfèrí ni àṣà àwọn òyìnbó ni kódà ó lapa sí ìṣesí ó yapa sí ìṣesí àwọn mùsùlùmí àkọ́kọ́ tí wọ́n ti ré kọjá sòtọ́ bá rí bẹ́ẹ̀ èèwọ̀ ni fún obìnrin mùsùlùmí láti gé irun rẹ̀ mọ́lẹ̀ ìṣesí àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam kìí ṣe ń tà á lé lo pétọ́ ẹ́ ibà rínú àwọn ummahatul mu'minin àwọn tí wọ́n jẹ́ ìyá wa lóbìnrin ibà rí kà wípé àwọn náà ń gé irun wọn mọ́lẹ̀ ní táwọn fi láǹfààní láti ṣe bẹ́ẹ̀ ni wípé ìyàwó ànábì ni wọ́n jẹ́ ìgbà ànábì sì ti kú ẹnìkan kan ò lẹ́tọ̀ọ́ láti fẹ́ ìyàwó ànábì gbọ́ntọ́lọ́wọ́n bá sọ inú suratul Ahzab ayé ẹlẹ́ẹ̀kẹtàlẹ́ láàdọ́ta ọlọ́ni wa ma kana lakum an tu'dhu Rasulallah kò lẹ́tọ̀ọ́ fún yín o láti fi ìnira láti fi sùtá kan òjíṣẹ́ ọlọ́run kódà wala an tankihu azwajahu min ba'dihi abada èèwọ̀ tó ní fún yín ẹ̀ lẹ́tọ̀ọ́ láti fẹ́ ìkankan nínú àwọn ìyàwó rẹ̀ èèwọ̀ yìí èèwọ̀ láéláé ni o inna dhalikum kana inda Allahi adhima ṣíṣirú àwọn nǹkan tá a kà á lẹ́yìn ẹ̀ṣẹ̀ tó tóbi ńlọ́jẹ́ lọ́dọ̀ Ọlọ́hun Ọba Ta'ala yẹn nípa àwọn ìyàwó ànábì tí a ń gẹrun mọ́lẹ̀ àwọn ti jákà nípa pé àwọn ò tún rí ọkùnrin kankan táyé yóò tún dẹnu kọ àwọn mọ́ ẹni pé èèwọ̀ ni fún wọn èèwọ̀ ni fún wọn èèwọ̀ ni fún ọkùnrin míì náà láti sọ wípé òun ọ̀fẹ́ wọn kí wọ́n alábòrò máa wá ṣe ọ̀ṣọ́ sí ìdí náà tó fi jẹ́ pé àrínú wọn tí a máa ń gé irun wọn mọ́lẹ̀ níta gbìyànjú láti ṣe ni wípé rẹ tó jẹ́ obìnrin tó jẹ́ obìnrin mùsùlùmí nínú àwọn ojúṣe rẹ̀ ni wípé kó o ṣàmójútó irun rẹ tó bá láǹfààní tí irun bá ti gùn rí wípé òun dì í òun túnra ṣe fọkọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìgbéyàwó èyí tó forí sápá lásìkò tá a wà látàrí pé obìnrin kò mọ ojúṣe rẹ̀ tó yẹ kó ṣe fọ́kọ látàrí pé a máa tún irun ṣe eléyìí ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ ọkọ tí kọ̀yàwó rẹ̀ sílẹ̀ irun rẹ̀ tó bá tún wá dá sí náà wá gbìyànjú kó rí i pé ó ń ṣe àmójútó rẹ̀ oṣù kan ṣe jẹ́ kó o tó wá tún orí rẹ̀ kó o sọ pé o fẹ́ tún ṣe àà ọ̀sẹ̀ kan ó ti pọ̀jù bí ọjọ́ márùn rí pòǹtún rẹ̀ òun tún ṣe látàrí báyìí ìfẹ́ rẹ̀ yóò tún máa gògò sí nùgbàyà ọkọ rẹ̀ ọ̀pọ̀ náà obìnrin tó ṣe wípé aṣọ tí ń lò ti fi ń dáná oúnjẹ aṣọ náà ni ó tún wọ̀ tí ó fi sùn pẹ̀lú ọkọ rẹ̀ ṣùgbọ́n bí ìnáwó kan bá dé yóò wá túnra ṣe gbáà débi pé yóò tó máa wu àwọn èèyàn níta ilé ni a ti ní kóbìnrin kọ́ ṣọ̀ṣọ́ ọkọ rẹ̀ ní afẹ́kọ́ ṣọ̀ṣọ́ sí irú ìtọ́ fẹ́ lọ́ọ́ máa ṣe ń tàun táwọn ọkùnrin ọmọ àádọ́ láàmú níta ọkọ rẹ̀ ló kó ṣe fún nínú ilé ẹ dákun ẹ apáyà ọlọ́run bá kọlọ́mọba kí kó sànù ẹnìkọ̀ọ̀kan wa. bákan náà tumna al-mar'atu al-muslima min hakli shari rasiya bó ti jẹ́ wípé wọ́n kọ̀ fóbìnrin láti fa irun orí rẹ̀ tàbí kó gé e mọ́lẹ̀ láìsí kó bọ́yá làlórí kan àbúbùkátà sí láti ṣe bẹ́ẹ̀ fàyínà tumna bẹ́ẹ̀ náà ni a tún ṣe léèwọ̀ fóbìnrin láti fi irun kọrun eléyìí tí ẹ̀ wá jẹ́ àṣà èyí tó ṣe pé ó gbogbo gbòòrò pátápátá lásìkò tí a wà yìí èèwọ̀ sí ni nínú ṣàríà Islam yálà ń gbà tó fẹ́ dirun àbò fẹ́ kórun wọ́n ń bọ́ fi irun kún irun rẹ̀ àyè bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ wíìgì ètí a máa ń dààbò rí tẹ́rù kó bọ́yá irun orí obìnrin ni tí wọ́n máa ṣe yọ̀lọ̀ yọ̀lọ̀ yọ̀lọ̀ eléyìí náà èèwọ̀ ní fóbìnrin láti gbé ka orí ara rẹ̀ nínú hadith láàánú rasulillah sallallahu alayhi wa sallam aliwasilata osilata anabi sọ pé ìgbéjìnà síkẹ àtàánú Ọlọ́run ibi dandan Ọlọ́run kó máa jẹ́ ti gbogbo obìnrin pátá etí bá ń fi irun kún irun ẹni tí ń fi kún ni abẹ́ni tí ń bá a fi kún anabi sọ pé ìgbéjìnà síkẹ àtàánú Ọlọ́run kó máa bá ro obìnrin bẹ́ẹ̀ lọ́dà táwọn afáà ti ń kà kún ìfẹ́rùnkúrun ó ní albaruka lóbsùlùmọ̀ bàrúkà baruka yẹn ni bíi wíìgì èyí táwọn obìnrin ti máa ń fi ń de orí so eléyìí náà ẹ̀dá kan jẹ́ kí kájìnà sí kọ́lọ́nkọ́sà nù wá nínú hadith mi ojúṣe aláwọ̀ bá sallallahu alaihi wasallam sọ pé ma min imra'atin taj'alu fi ra'siha sha'ran min sha'ri ghayriha illa kana zura anábì ní èyíkéyìí nínú obìnrin táyé pé irun mi yàtọ̀ sí irun tiẹ̀ gangan ńlọ́ba ń fi ń kúrun ara rẹ̀ obìnrin kan ò ní í ṣe báwọn àfi kó pé zoran kó jẹ́ pé òpùrọ̀ obìnrin ni ńlọ́jẹ́ ẹ̀dákun ẹjẹ́ àjùnà sáwọn àṣẹṣe ṣẹ̀ríà ìsìláàmù kò fi ara mọ́. bẹ́ẹ̀ náà ló tún jẹ́ èèwọ̀ fún obìnrin ìzá àlàtúnṣáàrì lẹ́hàjìbẹ́yìn irun ètí ń bẹ níbi ojú rẹ kó wá mú kúrò ń bẹ èèwọ̀ ni fún obìnrin láti ṣe bẹ́ẹ̀ lásìkò tá a ti ẹ̀ wá yìí báwọn obìnrin bí wọ́n ṣe ń lẹ̀ ìkánná ọwọ́ tí a ń lẹ ìkánná tẹsẹ̀ bẹ́ẹ̀ náà ni a tún ń lẹ irun ojú náà ẹ dákun ẹ sí i òjíṣẹ́ láwọn ọba sallallahu alaihi wasallam ẹni làánà ńlọpẹ̀ tí bá ń ṣe bẹ́ẹ̀ nínú hadith òjíṣẹ́ láwọn ọba sọ pé ibi dandan ọlọ́wọ́n ọba kọ́ máa bá ànàmí sọ̀tà wọ́ọ̀lì mọ̀tànàmí sọ ẹni tí ń farun ojú rẹ̀ àti ẹni ń bá a fa ìgbéjìnà síkẹ́ àtàánú ọlọ́run kọ́ máa bá àwọn méjèèjì lára àwọn ìmúra èyí tí ṣẹ̀ríà Islam tó ṣe léèwọ̀ fóbìnrin nínú àwọn ojúpọ̀nà ìṣọ̀ṣọ́ sára ìṣoge léyìí tí ṣẹ̀ríà Islam tó ṣe léèwọ̀ fóbìnrin ó ní pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin lásìkò tá a wà yìí bíbó ara ni ẹlòmíì látòkè tẹ délẹ̀ ló ti bó ara irun orí rẹ̀ gan ó tún fẹ́ lè bò gbogbo eléyìí pátápátá nínú ìlànà àṣetán ńlọ́wà ẹ mẹ́jẹ̀ àgbàgbé o nígbà tí Ọlọ́run bá tó lé àṣetán kúrò nínú ọgbà àlùjànnà onídẹ̀ra ìgbà tọ́lọ́wọ́n bá tí ó fi hàlákà rẹ̀ tọ́lọ́wọ́n bá tí ó fi parun àṣetán ó ń sọ fọlọ́wọ́n bá pé ìrọ́lọ́wọ́n bá òun fẹ́ kọ́ yọ̀ǹda fún mi gbogbo àtànábì Ádámù àtàwọn ọmọ rẹ̀ pátápátá má jẹ́ ń kú ṣáájú wọn èmi ni ó jẹ́ ń gbẹ̀yìn kú ọlọ́run ni mo yọ̀ǹda fún ọ láti ṣe bẹ́ẹ̀ lára àwọn àlérí tó wá ṣe níwájú ọlọ́run lọ́jọ́ náà ni pé wala amrannahum fala yughayyirunna khalqallah ìmọ̀ pa wọ́n láṣẹ ìmọ̀ ṣì gbogbo obiru Ọlọ́run bá bó o ṣe dá ẹ̀dá rẹ wọ́n máa yí padà ara pé èèyàn ń yí ìṣẹ̀dá Ọlọ́run ẹ̀dá ara pé èèyàn ń yí padà òun náà ni kéèyàn máa bóra ẹ dákun ẹ̀yin tẹ́ ń bóra ẹ̀já o máa rántí ọjọ́ tó bá ní accident o ara rẹ ọmọ ní í ṣe ràn tó bá fi ara pa ẹ̀já bẹ̀rù Ọlọ́run oru òní tí ì mú bí ìṣẹ́jú kan gbogbo ara rẹ pátá yóò máa ya kínní gbogbo ọmọ gbóná ẹ̀já bẹ̀rù lódò ti di pupa pupa gan ti kóhùn pupa ó ti di bí bíláàkì ọjọ́ green ọjọ́ kan ó ti ẹjọ́ ẹ̀dá ọjọ́ ẹ ọjọ́ èèyàn mọ́ ẹjẹ́ abẹ́rẹ́ ọlọ́run bá jáwọ́ kò ń bi wà pálapàla yìí fi ẹwà rẹ lẹ̀ bó ṣe wà yálà ó dúdú ni kóbìnrin ó pupa nìkan nǹkan lẹ́wà obìnrin bẹ́ẹ̀ tó ṣe pé dúdú ni tòǹtì bẹ́ẹ̀ náà ó tún rẹwà ju ẹni tó pupa lọ àti kóbìnrin pupa àbò dúdú ẹwà rẹ ó sì máa bẹ́ńbẹ́ náà ní bó ṣe wà ẹjẹ́ abẹ́rẹ́ ọlọ́run bá ẹjẹ́ arántí ẹjẹ́ arántí ọjọ́ tá a lọ pàdé ọlọ́run subhanahu wa ta'ala ìyẹn ní ẹ̀ṣẹ̀ ògbèjì nínú hadith mi ìtàbílẹ̀ ibn Mas'ud tí ó gbà wá òjíṣẹ́ ọlọ́run bá sọ pé la'ana Allahu al-washimat wal-mustawshimat wal-namisat wal-mutanammisat wal-mutafallijat lil-husni al-mughayyirat khalqa Allah azza wa jal thumma qala ala al'an man la'ana Rasulullah sallallahu alaihi wa huwa fi kitabillahi azza wa jal ya'ni qawluhu wama ataakum rasulu fakhudhu wama nahakum anhu fantahu. abdullahi ibn masaudi ló gba hadithi wa látọ̀dọ̀ jùsẹ̀ lọ́wọ́ bá hadithi tí ọlọ́láàfíà gbáà ni nínú hadithi náà òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam sọ pé ìgbéjìnà síkẹ́ àtàánú ọlọ́run kọ́mọ gbá gbogbo àwọn obìnrin pátá lẹ́yìn tó ṣe wípé wọ́n máa ń ṣe ń tá lè pè ní bíi iná ọ̀rẹ́ yẹn ni pé wọ́n ó fi abẹ́rẹ́ wọn ó ti bọ ọwọ́ nígbà ó bá gún wọn tán wọn wàá bu bíi tìró tàbí bíi íǹkì wọn ó fi kùn lójú tàbí bíi ìlà kíkọ a tún lè pè é a lè fún ní ìtumọ̀ rẹ̀ náà yẹn ní pé ẹni tí ń kọlà ẹni tí ń bu làjọ ni lẹ́ẹ̀kẹ́ àtẹni tí ń bá ní bu ìlà sẹ́ẹ̀kẹ́ àbí sí ara láàyè míì náà lára ẹni làánà ẹni ìgbéjìnà síkẹ́ àtàánú ọlọ́run òní wọn ṣe o tẹ́dọ́rẹ́ àwọn tí wọ́n máa ń fa irun ojú àtẹni ń fa àti ní tí ń bá ní fa anabi sọ pé ní ìgbéjìnà sí kí àtànà ọlọ́run òní wọ́n jẹ́ wal mutafallijati lil husni àtàwọn tí a máa ń pè jí tipátipá èjì láti lè bá a fi ṣe ọ̀ṣọ́ yẹn wípé ó ní àwọn ìlànà kan tí a máa ń lò nǹkan bíi tútù báyìí ni wọ́n rà fi síbi èyí yóò rà máa jẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ó fi dàbí èjì ẹ̀ńtọ́lọ́wọ́ bọ̀ déjì fún tó a fẹ́ pè jí torí pọ́ fẹ́ soge so eléyìí nínú àwọn tí ò lẹ́tọ̀ nínú ṣẹ̀ríà ìsìláàmù ni bí màá ṣe bẹ́ẹ̀ wọ́n bẹ lábẹ́ wípé èèyàn ń yí ìṣẹ̀dá bọ́lọ̀ ń ṣe dá ẹ̀dá èèyàn ń yí padà gbàtàbílà ibn Mas'ud tọ́ka àdéfì tán fáwọn èèyàn lẹ́yìn náà wọ́n sọ pé a ẹni làánà ni wọ́n o òun ò wá ní làánà ẹni tó jùsọ̀ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam tọ́ làánà tí sì ń bẹ́ẹ̀ nu tíra lọ́wọ́ bá tọ́lọ́ sọ pé wa ma atakum rasulu fakhudhuhu ní tí òjìṣẹ́ lọ́wọ́ bá mú wa báyìí ẹgbàá mú sínkún ẹni tó bá sì kọ̀ fún yín tó ní ẹ jìnà sí ẹ̀yà àjáwọ́ ń bẹ̀ ẹ̀ jìnnà sí ọ̀rọ̀ yìí àríkà nínú tafsiru bàbá wa Ibn Kathir kọ́lọ́nkọ́ba ní yọnu sí yẹn ni pé èèwọ̀ ni fóbìnrin láti pa èjì òun náà fẹ́ wèjì ọlọ́run sì dá èjì mọ́ èèwọ̀ ni fún obìnrin láti ṣe ẹ̀dàkùn ẹ̀já jìnnà sí bákan náà nínú tá a gbọ́ inú hadith ni wípé èèwọ̀ ni kábùlà jọmọlẹ́ẹ̀kẹ́ àbí ká kọ̀ nǹkan sí nínú àwọn míì alihamudulilayi ni wọ́n kọ sí kan ọmọ léyìí tó ṣe pé ó kọ ọlọ́run ní tó kọ ọlọ́run bá ń bẹ níbẹ̀ èèyàn gbọ́dọ̀ mú wọ ilé ẹ̀gbin ṣé àwa ní kọ́mọ kó gbẹ́kùn rẹ̀ ta tó bá fẹ́ ṣègá nígbà bá dàgbà bí ẹ dákun gbogbo àwọn ìwà àkọ́tọ́ ọlọ́run báyìí ẹ̀jẹ̀ á jìnà sí ọlọ́run ọba òfẹ́ lára àwọn ìlànà èyí tóbìnrin ń gbà léyìí tó ṣe pé ó ń gbà aṣoge ń gbà ṣe ọ̀ṣọ́ ṣùgbọ́n léyìí tó ṣe pé kò burú oníkóbìnrin kó lé làálì ìlé làálì yìí mustahabun ó jẹ́ ntí wọ́n fẹ́ fún obìnrin ní pàtàkì jùlọ obìnrin tó ṣe wípé ó ti wọlé kọ níbàámu sí àwọn ahadif èyí tó gbajúmọ̀ tó wá lórí abala yìí. hadif náà Abu Dawud ńlọgbàgbà anamora atansa alata Aisha wọn ni arábìnrin kan ó wá sọ́dọ̀ màmá wa Aisha kọlọmba nìyọnu sí màmá kí ni tó wá ṣe ó ń béèrè nípa hudobul hina nípa pé sórí lílà àlìbí fàkọ́lát mọ Aisha wa sọ pé lába sàbí kò sí ní tó burú kóbìnrin ó lílà àlè wàlàkín ní àkàrà òhù ṣùgbọ́n mo kórìíra rẹ̀ èmi ìfẹ́ lé ìtì èjì ń fẹ́ lé ni pé káàní habibi rasulillah sallallahu alayhi wa sallam yakọ̀rọ̀ òrí ha o torí pé olólùfẹ́ mi ìfẹ́ mi anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó kórìíra òórùn rẹ̀ ìdínà tẹ́mi náà fi kórìíra rẹ̀ tí wọ́n fi fẹ́ lò ó Imam Nasa'i òun ni ẹgbà hadithi wa nínú hadithi yìí mo fẹ́ ká kọ́ ẹ̀kọ́ méjì níbẹ̀ ẹ̀kọ́ aláwọ̀kọ́ ni wípé kò sí ní tó burú fóbìnrin láti lé làálì làálì tí ó bá wá lé yìí kó lè fún ọkọ rẹ̀ nìkan yẹn pé obìnrin tó jẹ́ ọlọ́mọge ò tí ì lẹ́tọ̀ọ́ sí láti máa lé làálì tó fi wọlé kọ yẹn pé tó bá wọlé kọ tó ń bá ń ṣe bẹ́ẹ̀ àwọn ọkùnrin wọ́n máa dàn láàmú ẹ dákun ẹ jẹ́ àfọwọ́ síbi tó báyìí kí ọwọ́ wa ó gbé ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ kákọ́ ni wípé àwa tá a jẹ́ obìnrin à ń láti jẹ́ ní tí ó lákìyèsí a máa sọ ọkọ wa kí ni tó nífẹ̀ẹ́ sí àwọn nǹkan wo ni ò nífẹ̀ẹ́ sí àwọn tó bá nífẹ̀ẹ́ sí ìní ẹjẹ́ ká máa ṣe nítawọ̀n ọkọ wọ̀ bá nífẹ̀ẹ́ sí ẹjẹ́ àjìnà sí wọn Aisha radiyallahu anha wọn làwọn kórìíra làálì torí pé kíni torí ipá àfa àwọn olólùfẹ́ àwọn Ànábì wa sallallahu alayhi wa sallam torí ipò kórìíra rẹ̀ wọ́n dì ní tó fi jẹ́ pé àwọn náà àwọn náà kórìíra rẹ̀ nínú àwọn abala ìṣọ̀ṣọ́ èyí tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí a máa ń ṣe onísọ́bùbùl mọ́ra àti ṣáàrọ̀ rà sí ha oníkóbìnrin kó fi nǹkan kun irun orí rẹ̀ lọ́dọ̀ wá ń bí wọn ò ní kó sàrúgbó ní Ghana nkánà ṣẹ́yìnbán táìpẹ́ irun tóbìnrin tó fi nǹkan kùn yìí táìpẹ́ ewu funfun òní ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àjọ kò tó burú ó lè fi nǹkan kùn ṣùgbọ́n tí ó fi kùn kò gbọ́dọ̀ jẹ́ nǹkan dúdú tí ó fi aṣọ di bíi ọlọ́mọge padà lèèmọ́ mi náà yìí ànisọ́b gèbè sáwàd níbàámu sí àwọn hadith ètò wa látọ̀rọ̀ jíṣẹ́ láwọn bá sọ́dọ̀ làrá sálàm tó dá lórí pé èèyàn gbọ́dọ̀ fi nǹkan dúdú kún irun funfun. bàbá wa anáwáwí nínú rìyádù sọ̀lìhìn bàbá sọ pé báàbù náà yóò nàbí sallallahu alayhi wa sallam náà yóò rọ́jùlì wàlmarati anakodọ bisharihima bisawad yẹni pé èèwọ̀ ni fọkùnrin o wọ́n kọ̀ fọkùnrin wọ́n ṣe léèwọ̀ fún ọkùnrin àtobìnrin láti kan irun orí rẹ̀ yẹni pé káwọn méjì kún ọkùnrin orí wọn bisawad pẹ̀lú nǹkan tí ọba dúdú kódà nù tíra àwọn míì ìyẹn alimajumọ sharul muhadab baba sọ́nbẹ̀ wípé wàlá farakọ̀fìl mánìrín mínàlẹ́kọ̀dọ́ bisawad bayna ar-rajuli wal mar'ati. Hada madhhabuna wọ́n nínú lànà tiwa o ìyẹn lànà ìmáàmù Ṣàfi'í wọ́n ní kò sí yàtọ̀ láàrin ọkùnrin àtobìnrin nípa pé èèwọ̀ ni wọn ò gbọ́dọ̀ fi nǹkan funfun dúdú kí wọ́n fi pa irun wọn lẹ́yìn tó bá ti funfun tán ṣùgbọ́n kóbìnrin ọ fi nǹkan funfun nǹkan dúdú kó fi pa irun rẹ̀ eléyìí kò nínú ṣẹ̀ríà Islam látàrí wípé liyatahawwal wọ́n fẹ́ yí àwọ̀ rẹ̀ padà sí àwọ̀ míì so tó bá rí bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ fún obìnrin láti ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n yubahu lil mar'ati wọ́n ṣe lẹ́tọ̀ fún obìnrin láti lo góòlì tàbí láti lo fàdákà kò sí ní tó burú fóbìnrin láti lò ó ṣùgbọ́n tí ó bá lò ó kò gbọ́dọ̀ ṣe àfihàn rẹ̀ síta látàrí pé nùsẹ̀ríà Islam wọ́n ṣe léwọ̀ fún obìnrin tó ṣe pé ó lo nǹkan èyí sọ̀sọ́ sára láti máa wá jẹ ẹsẹ̀ mọ́lẹ̀ káwọn yóò lè máa ronú tí ó fi ṣe ọ̀ṣọ́ èèwọ̀ ni nínú ṣẹ̀ríà Islam kámẹ́sẹ̀ wá sọ iṣẹ́ àfihàn ọ̀ṣọ́ ngangan síta gbangba èèwọ̀ lẹ́yìn náà jẹ́ nínú ṣẹ̀ríà Islam àwọn nǹkan míì náà tún pọ̀ tó yẹ kí a mẹ́nubà ṣùgbọ́n bí àsìkò bí ó ṣe máa ibi tí a ti dánu dúró nì àrò àwa tí a jẹ́ obìnrin àwọn ń ta gbọ́ yìí ẹ dákun ẹ á gbọ́ ẹ á gbà ẹ á tẹ̀lé níbi gbígbọ́ gbígbà títẹ̀lé ńlá fi rójú rí ọlọ́run ńlá fi báyọ̀ náà ọlọ́run ńlá fi bá pàdé ẹ̀jẹ̀ apáyọ̀ náà bá ọ. àwọn ojú pàdé sí ẹ̀rẹ́ Islam tí ọ̀yọ̀ ń dáfa láti fi ṣọ̀ṣọ́ ẹ̀mẹ́jà fi ṣọ̀ṣọ́ ọlọ́run kó ṣàánú wa o kó ṣe alọ́mọ àlùjánnà o Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar subhanaka Allahumma rabbana wa bihamdik ashhadu an la